àwọn kan náà ṣẹlẹ̀ ní ìsìn àwọn kan wá ní àwọn bíbí kàbá nìkan lọ pé nǹkan báyìí ṣẹlẹ̀ àwọn kan wá ní àwọn ọmọ ń pa rẹ o ní ṣẹ̀ríà gbólóhùn àwọn tí wọ́n jẹ́rìí yẹn lálò àfáwa kára ọ̀bẹ́yìdì kàmá akbar bilal gẹ́gẹ́ bí eléyìí ṣẹlẹ̀ bíbí sẹ́yìn bilal ti sọ أن النبي صلى الله عليه وسلم صلى في الكعبة ipe anabi sọ̀rọ̀ sẹ́lẹ̀m ó kírun nù kaaba wọ́n sínú lẹ́kùn kaaba anabi wà wọnú kaaba bilal wà lóun orí pé anabi kíra ká anabi bẹ́ẹ̀ àwọn tí wà ń bẹ̀ ní ìmọ̀ tó gbára àwọn òrùka bí kẹrùn yàní ọ̀rọ̀ bilal yẹn láti sí iṣẹ́ ṣe torí òun rí pé ó kírun nù kaaba lọ́fàá tẹ́ pé sunna ni tí ẹ bára ìwọ́nù kaaba kò ní násìlà méjì ń bẹ́ẹ̀ o di wà wọ́n á bè lọ bèrè àti bolójú kọ ó o ka ó kàn tó lórí igun kan ni ó lè yẹn fílà méjì ń bẹ̀ tó bá wọ ismail ọlọ́mọ sí hajj lè wọlé fọkọ wa tẹ́bàdé maka lẹ́yìn kaaba ìjọba kan bẹ báyìí tí wọ́n ma báyìí tí wọ́n ní ibril ismail àwọn yẹn máa wọ bẹ̀ báyìí ẹni tó bá wọ bẹ̀ tó bá kírun nínú ibril ismail yẹn bí ẹni tó kírun nínú kaaba náà torí ẹni títẹ̀ máa ń ṣe tàwáàfù àti hídírì ismaili àti kábàlà máa ń ṣe tàwáàfù pọ̀ ó di wa sẹ́ni bá wọ̀bẹ̀ gbọ́n yẹn láfẹ́ àwọn yẹn máa dùn bẹ wọ̀bẹ̀ gan àwọn yẹn máa wàhálà wọ̀bẹ̀ gan ó di wa tí ẹ bá wọ̀bẹ̀ ní ìwà yẹn láfẹ́ làbí àgbẹ̀ yẹn wọnú kábà ni sẹ́ni àbí lálẹ́ wa ní òun orí àlebi sílẹ̀ tó kírun nù kábà ara lomiin wọn ní àwọn òrí àlebi kọjá wọn á ọ̀rọ̀ bilali yẹn láti fèsì gbogbo òun jẹ́ àdìpé ni àlebi sílẹ̀ yẹn láfẹ́ lànà kábà síkàdẹ̀ ni ó di وكان الفضل فضل يقول لم يصلي فضل يقول كيرو فأخذ الناس بشارة بلال أو يراموا أرو بلال وجهته هكذا إذا شاهد شاهدين أن لفلان على فلان ألف درهم بينان تيم أبارية مجي تبعين لبجاج لبجاني 1000 درهم وشهد آخرون بألف وخمسمائة أنا كان يرى 1005 لوجه يقدى بزيادة يقول لي لا تستفي 1005 لا تستفي gbogbo ẹ̀nà láti gbé ẹrù kúrò lórí ẹni tí wọ́n lọ́jọ́ jẹ́wó rẹ̀ nù kọ́ bá di pé lóòótọ́ 1005 lọ́jẹ́ wọ́n láti gbangba alkẹ́ àmọ́tí máa mú iṣẹ́ rẹ̀ àti 2640 حدثنا حبان أخبرنا عبد الله أخبرنا عمرو ابن السعيد عن ابن حسين قال أخبرني عبد الله ابن أبي مليكة عن عقبة ابن الحارث أنه تزوج ابنة لأبي هباء إهاب انبارا عقبة أما حارث أسيه tọ́jọ́ ọmọ àbí ìbá ihab ibn aziz fàtàwọ̀ ìmúratù obìnrin kan wá bá fàkàlẹ̀ obìnrin máa ní ìyàwó tó fẹ́ yìí gẹ́sí ìyàwó rẹ̀ nìkan àràtú ọkùnbá wọ̀lẹ́tì tẹ̀sẹ̀wọ̀jà ọkùnbá tó fẹ́ ìyàwó yìí mo ní mo fún lọ́yàn mo yìí fún ọmọbìnrin tó lóun fẹ́ yìí náà mo fún náà lọ́yàn wọ́n ti jọ máa láti nú ọyàn èyí wà ní wa wọ́n fẹ́ra wọn wọ́n làwọn kọ́mọ́sẹ̀ ìlú kan náà níwọ̀n bàbá jọ mu yàn bì kan náà ó di ebi ìwọ̀ kọ́ fẹ́ra wọn. فقال أقبى ما أعلم أنك أردعتني وما أخبرتني ما أبرتني أقبى على إيه ما قوف من وين lẹ́yìn náà فأطلع إلى آل أبي هباء إهاب يسألهم فقالوا ما علمنا أبلغت صاحبتنا فركب إلى النبي صلى الله عليه وسلم بالمدينة ومع لبعض يبي ابن هباء إهاب نقول أولا من قاره ابن هباء بقول عنكم يه لبعض النبي صلى الله عليه وسلم بالمدينة فسأله باي باي لو سلعته يجيكا مقا إياك نوا يا لون في ملايه وفون يعود لناني أونيا فقال النبي صلى الله عليه وسلم كيف وقد قيل بلا بس باي أتي صوتي صونو يجيتي جانو أتي صوتي صونو يجيتي جانو ففارقها مجفلا منه

bóyá bí ọmọ ibi tí àwọn fi ọmọ sọ bí àmọ́ ilé ọmọ sọ lórí tí ìlà ẹ̀kọ́ wọn á máa ń kiri náà gbé dàpọ̀ àtúntò tí wọ́n ń kiri náà fún ìdarí ọ̀sẹ̀ wọn bà ọmọ ilé ẹ tí wọ́n á pé tó sọ̀rọ̀ lẹ̀. ilé bóyá ó fìdí wọn pé kán lè wà ó fẹ́ẹ̀ kan tó fi dákẹ́ ni. wọ́n ó fọmọ yìí lọ yẹn orí tó tẹ̀lé níwájú ìgbà tó mo ti lé tèmi tí mo nílò. sèdílán omi di ọmọ ọ̀yàn yẹn ní pé ó fi di oṣù fún lọ́yàn kò wá àmọ́ sàn ọmọge nígbà ọmọge nìyẹn tó bá tó bá jáde nínú ọ̀yàn yẹn tó bá milk mú ń ó ti fún lọ́yà mi ó di é bó ṣe rí nìyẹn wallahu ta'ala a'lam wa alaikum salam àǹdìlà èyí ń ọmọ tó mi ṣe ìyàlẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ nígbìyànjú wọn nínú ìgbà pé yóò ṣe ìdá yóò ṣe ìdá pé tí kò sóyún nù ó di olóògbà lọ́wọ́sà rẹ̀ tó fi wà nù ẹ̀tọ́ kéèyàn béèrè pé àwọn ọmọ yìí sí wọn ọjọ́ mu yàn bì kan náà ó di kéwì ṣubú àrùn bà wáyé wa alaikum salam bìnà. ọmọ dáadáa ló mọ yẹn bàbá àrùn ló mọ bàbá àrùn ló mọ wọn ní bá bí mọ ẹni fún bàbá àrùn ló mọ wọn ò gbọ́dọ̀ fẹ́ náà wọn ti mọ yẹn islam islam rọrùn púpọ̀ jù nítorí bá fi kíran àtúbà ní kẹ́lì kan wá rí pé àtúntò ń wọ̀ ìgbẹ́ ẹ̀dì ẹ̀yìn ìlú tó kíyè ti dá alábẹ́ kírun lọ́wọ́ ló bá rí gbẹ̀dì ẹ̀ wọ́n láti sọ́pọ̀ òun yẹn kọ́ lè fọ ọ̀gbẹ́ ẹ̀ àmọ́ fi kírun tán lọ́wọ́ rí pé ah, ẹyẹ ẹyẹ kan ṣoṣo ńlá oye ìgbẹ́ ayé ayé yóò la oye tí wọ́n pé o ti kírun tán inú yẹn dídá àwọn ẹgbẹ́ pé ǹjẹ́ pọ́sẹ̀tì kírun lọ́lọ́wọ́ rí gbẹ́ ayé yẹn tó bá rọrùn fún láti bọ́ aṣọ yẹn fáìn tó ti mọ̀ pé wọ́n fún mi láti wáyà kan níjì lọ́wọ́ tí bá rọrùn fún yọ dárùn yẹn yọ lè fọ aṣọ yẹn oye bó ti rí nìyẹn anabi muhammad sallam ó máa kírun pẹ̀lú bàtà ó máa kírun pẹ̀lú bàtà. wọ́n ń kírun lọ wọ́n ti kí rákà méjì rákà ẹlẹ́kẹ̀ẹ́sẹ̀ tó bẹ́ẹ̀ dìde báyìí ni Jibril wà báyìí pé ya Rasulullah ẹ̀gbẹ́ wà lára bàtà tó wọ̀ yẹn lórí inú yẹn náà ànábì dì bọ́ra bàtà yẹn bá kó sẹ́bẹ̀ kan ẹ̀rọ àwọn sàhábà ridwanullahi alayhim ajma'in bí wọ́n wà obedient gbogbo àwọn máa gbogbo bọ́ bàtà wọn ni. wọn kí wọn ó ní jùbìrí lọ wá bá mi pé ẹ̀bí wà lára bàtà mi bó bàtà mi kí ló fà tẹ́yìn fi bọ́tà mi ó lára rí tó bó bàtà rẹ̀ àwọn náà bó bàtà wa àrí tó bó bàtà rẹ̀ àwọn náà bó bàtà wa ó di wa gárí fàdá mi mẹ́rin pé rákà mi ìtòbi kí pẹ̀lú bàtà yẹn kò padà mọ́ omi mi ò kí pẹ̀lú bàtà yẹn bàtà ti bọ̀ ó di yé wallahu ta'ala irú ọ̀rọ̀ yẹn ni ó máa kírun ọ̀rọ̀ yẹn nígbà kan pẹ̀lú bàtà bí sí nǹkan tó wá gbé bàtà rẹ̀ dẹ́ lójú olè òkìrì kírun àbá máa lè kó bùtù ọmọ á pé àwọn ọlọ́pàá pàápàá jùlọ àwọn ẹ̀rí kọ́ pọ̀lọpọ̀ wọn wọ bàtà kírun ni tí wọ́n pè wọ́n lè ju bàtà wọn ni wọ́n fún wọn ó dé bó ti lọ ni àlẹ́bí sí ọ̀dẹ́gbẹ̀ wà bá wà máa fi ní kó bàtà rẹ̀ o tẹ́gbẹ̀ wà ń bẹ̀ kó fi gbò rẹ̀ kó mú bẹ̀ kó fi bẹ̀ kó kẹ́hùn bẹ̀ pẹ̀lú ẹ̀ ó di eyín ìlànà. Hmm. ọlọ́run kọ́ ló mọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ láti ìdí ọkọ̀ àti ẹ̀wọ̀n ìfọ̀kọ́sí ìkú ọ̀dùsọ̀ fíyàwó yóò fi dà ẹ̀yìn lẹ́nu bẹ́ẹ̀ ẹ̀ mọ́ tó pamọ́ àwọn ọmọ tó pamọ́ ni bẹ́ẹ̀ kọ́ ni aláàjì olùdílọ́ lò ó ẹlọ́run kó sànù wa naam قال إمام بخاري رحمه الله باب شهداء العدول باب àwọn ẹlẹ́rìí tó dúró dédé òdòl àwọn tó ní tó ní dé tó dúró dédé قال الله تعالى الله بان صباح فوائد فاشهدوا ذوي العدل اجي كان وتابع جل كجل في اما تو دوري دين اما تو دوري دين كما كان كجل سرو مما تردون من شهداء اما كان يون دا كلو دريو سا لا با جو لبرو انت ملا جا صباح كلو برو حديث 2041 حدثنا حكم بن نافع أخبرنا شعيب عن الزهري قال أخبرني عميد بن عبد الرحمن بن عوف أن عبد الله بن عقبة قال أم عبد الله بن بصبايك سميت عمر بن الخطاب رضي الله عنه يقول مضى عمر بن الخطاب رضي الله عنه في صبايك نعم أني سميت عمر بن الخطاب رضي الله عنه يقول سيدنا عمر بن الخطاب ما صبايتين إن أناسا كانوا يؤخذون بالوحي في عهد رسول الله صلى الله عليه وسلم ولو أما مو ديما جرى لنا في علماء صواعي كان صلى الله عليه وسلم تنجي تلقى سلم تلي باوي باي تلي باوي باي وحي يوحي يوحي تجاه òdòdó nú ẹ̀ nígbà míì ẹni tó jẹ́ onírọ̀ gánlè lẹ́nu ju olódodo lọ ẹ wo Abdullahi bin Ubay bin Salul nígbà tó sọ àwọn sọkúlọ tó sọ tí ọmọ rẹ̀ lọ sọ fáwọn ibi pé nǹkan báyìí báyìí báyìí ìjọba òun sọ tí Abdullahi bí ọ̀dọ̀ anabi tó wà bẹ̀rẹ̀ sọ̀rọ̀ rẹ̀ anabi bẹ̀rẹ̀ sí bílẹ̀ mọ́ ọmọ yẹn pé ẹ ti mú ọ fẹ́ dá fìtínà báyìí ntí anabi bẹ̀rẹ̀ sí bílẹ̀ mú ọmọ yẹn. رابع وإن يقولوا تسمع لقولهم كأنهم انودوا ثم انبروا سما سروا ọ̀tẹ̀ ti gbọ́rọ̀ wọn ni ọmọ yẹn lọ́wọ́ ọgbà tí ó fi sẹ́lẹ̀ yẹn tó bẹ́ẹ̀ kírun ẹ̀yìn yóò ti kírun sàlámù alẹ́kùn báyìí yóò sàlẹ̀ kó ojú kì í pé wọ́n mọ̀ fẹ́ da àárín àwọn mùsùlùmí rú nígbà tó lọ́wọ́ sọ sọ́dún so ìdí máa ṣẹlẹ̀ láyà ní sẹ́lám ni irú ifk ọmọ ọmọ wa sayida aisha radiyallahu anha wọ́n hun ètò yẹn lébi pé kò sí àlébi gan ó ti sọ̀rẹ́ndà wọ́n sọ̀rọ̀ ń sọ àyà mẹ́wàá kalẹ̀ láti kílẹ̀ aisha radiyallahu anha sínú abakar siddiq ìgbàlú tó sọ̀rọ̀ pé lọ́tí ayé nìyí ọmọ yàrá dárí so ó ń bọ̀ wá máa sọ̀rọ̀ yẹn pé láyà ní sẹ́lám wáàyí lọ́wọ́ ọmọ bí mọ̀ yẹn كان أناس إن, إن أناس كانوا يؤخذون بوعي في عهد النبي صلى الله عليه وسلم وإن الوعي قد انقطع أما الآن قد دا كسواه ما كسواه ما إنما نأخذ الآن بما ظهر لنا من أعمالكم سوى سوالنا على أمري لا في سلاجه سوى سوالنا على أمري لا في سلاجه فمن عبرح لنا خيرا عملناه وقربناه انتو باكو دا دا لو معنا سوا عاد توسي عدس عاد كسموا وليس الينا من اسرار شيء كنت تقول لا سريري اما سريري او قروري كنت تقول إيه؟ لي قدي الله يحاسبه في سرارته الله بني تسيرو بني تسيرو من حضر لنا سوءا لقى بروي يربان في لم نعمله آني بعضه ولم نصدقه هذا ني سوء المزدور وإن كان آه. كل أجبان سوائك إن سرارة حتى فيها قرمدا أتري بدا كل ذكاة القرآن بان باتوا عليه لا تستسي إلين يرى عمر بن الخطاب رضي الله عنه إلى يا نبي سلم أو إياه wáyé ni máa ń ṣe àti ni máa tún kalẹ̀ lọ́láyé wáyé bí ìtura tó gbogbo ẹgbẹ́ lórí nǹkan gbà lẹ́yìn bí sẹ́lẹ̀ òkúrọ́ ló ń tọ̀ torí iná àti ẹkún orí nǹkan gbà ní àwọn ọmọ wòlíì ọlọ́ni ó di wòlíì ọlọ́ni ọmọ bùnà kàtọ́ bẹ̀rẹ̀ bí alẹ́ bí wọ́n pe lọ́wọ́ kánà báàbí nàbí kánà ọmọ bùnà kàtọ́ tíwájú ànábì ọlọ́ọ̀bà kọ́ bá wà lẹ́yìn mi ọmọ bùnà kàtọ́ bẹ̀rẹ̀ bá jẹ́ ànábì ọlọ́ọ̀bà ó di yé wa ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí ọlọ́ọ̀bà náà. حديث 2643 42 باب التعديل كم يجوز كم نقول عميائي عادل ولا تكمله ولا تكمله أذنا سليمان بن حرب أذنا حماد بن زيد عن ثابت عن أنس رضي الله عنه قال مر على النبي صلى الله عليه وسلم بجنازة سيدنا أنس ó ní ànábì sílẹ̀ wà ní ìjòkó wọ́n bá gbé òkú kọjá wọ́n gbé dẹ̀dá ìjà kọjá wọ́n gbé òkú kọjá fàátùnú àlẹ́ àkàrọ̀ ọ̀tá ìyẹn dáadáa lágbájá àwọn ìbẹ̀rẹ̀ sí ròyìn pé ìyẹn dáadáa ní lágbájá ìyẹn dáadáa ní lágbájá fàkàrà wọ́jà bàtà ànábì ní ó jọra yẹn wọ́jà bàtà ó jọra yẹn أبرو فقال أو قال غير ذلك هم درس القرآن فأبوري فقال وجبت أنا بدي أدرعي أدرعي أنا بدي أدرعي لا إله إلا الله فقلت أمر وابي أنت بعد في هذا بايك بريدة أنا بايك ما وجبت يا أمير لا لا إلى وجب وكيل يا رسول الله ونجا قلت بهذا وجبت وبهذا وجبت وقال لي كجا أني أدورانيا وقال لي بكجا أدورانيا كلا أدورانيا وذي قال شعارة من قوم المؤمنين شهداء الله في الأرض ريا ويا وناني جيري ولوبا تلا مؤمنين ناني لري ولوبا لوري ẹni tí a lẹ́rìí rí ni olóòrò ẹ̀kọ́ wà jẹ́nà ẹni tí a lẹ́rìí bí ni olóòrò wọ náà olóòmọ sí wa lérò ó di wa àti two thousand six hundred and forty three حدثنا موسى بن إسماعيل حدثنا داود عن أبي فرات حدثنا عبد الله بن بريدة عن أبي أسود قال أتيت المدينة وقد وقع بها مر قل قل في المدينة عالي كمان في المدينة بانا يقول لك المدينة بانا وقع فيها المر فهم يموتون موت من كل راون المدينة من كل راون فجلسوا إلى عمر بن الخطاب رضي الله عنه مواد دي سدوا عمر بن الخطاب amir mumin mo dosa dore fa'at odiyin marad janazatin fa'atna khairan o ma gbe ku ko ja o ba royin pa dara dada re fa qala umar umar wal ba pe wajabat uduraya thumma mara bi ukhra fa'atna alay fa'atna khairan awon ti gomi ko ja o royin dada n pare fa qala wajabat uduraya thumma mara bi salisa وما أقول لك قد فعدنا عليه شرع وصل قابل قارئ فقال وجبت وما ندور فقلت ما وجبت يا أمير المؤمنين كيلو دورا يا هو أمير المؤمنين قال قلت كما قال النبي صلى الله عليه وسلم مر وعن انت مصون انت نبي صلى الله عليه وسلم أي مسلم èyíkéyìí mùsùlùmí ṣàhídáláwó arba'atu bi khairin adakala Allahu janna tabari mùsùlùmí tabari yẹn mẹ́jọ mẹ́rin tó bá ní ẹni rí ni ó di ọ̀rọ̀ yẹn kó wà janna oníta sílẹ̀ fún ọlọ́ọ̀bà kólúnà wọ sàlẹ́sà wákú ní ẹ̀mẹ́ta kọ́ wọn akú mẹ́rin nǹkan tó kọ́ mẹ́ta nǹkan kó tó kára wọ sàlẹ́sà ó ní bẹ́ẹ̀ mẹ́ta náà ṣe déédéé kó tó wọ sí ní mo ní tó akú méjì nǹkan قال ثم لم وعثمين أولي بيني ثم لم أسأله عن واحد أمي يبي فتوقني كان إنك أمي يبي رمتعني إيه لك مددو الله سبحانه وتعالى جاء في دادا قلب عدادا بعلوبة قالوا بايع بي صلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام تبارك امم wọn dùn pé ó kú pé ẹni bí lọ tó ń lọ pé ẹni bí ni ọ̀pá pàtó tó bá àwọn aráàlú yẹ mùsùlùmí ni wọ́n ọ̀nà ọ̀gbẹ́ ní ibi nìyẹn ọlọ́ọ̀bà kó sàánù wa ọ̀nà tí yẹn bá kó tó àwọn aráàlú bá ń dùbúlé ìpẹ́ ní ibi ni tí èsì ọ̀rọ̀ síyáṣà ni tí èsì ọ̀rọ̀ síyáṣà ni mú mi pẹ̀lú ọ̀rọ̀ síyáṣà tí èsì ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà ni tó wọ́n sọ̀rọ̀ nàìjíríà nígbà tí àbáta kú àwọn kan dùbúlé ìpẹ́ nígbà tí àbáta kú ẹ̀rọ ọ̀rọ̀ síyáṣà nìyẹn torí ìjọba rẹ̀ kò sí ẹ̀pọ̀lọpọ̀ ní lọ́rùn wọ́n kò fi èrú fún Abíọ́lá rẹ̀ àyíbẹ̀ ẹ̀kọ́ ni àwọn ẹgbẹ́ um, natural something ni bẹ̀rẹ̀ kéèyàn àwọn kan wọ́n sì bàjẹ́ ó di ebúṣe lọ nìyẹn àwọn kéèyàn kan kú ládùúgbò káwọn ládùúgbò pé ah ẹni eré ni ẹni eré ni ó di wà lẹ́yìn ni à ń sọ àbá ah ẹni bí lọ ó di ọ̀kọ́lọ̀ kó sànù wa. wa alaikum salaam àǹtẹ̀lá. oníbẹ̀rẹ̀ wọn ní àwọn àgbọn àṣẹ láti kàdúrà bí wa ìbílẹ̀ wọn ni wípé tí a bá ṣe fìláwà tó <laughs> bá kó sànù wa tí ẹ bá ṣe tìláwà ọba ti parí ẹ̀kọ́ dákẹ́rì àwọn kéde wà sí ìmọ̀lẹ̀ tí ń tà ní yòówù kọ́mọ́ nípa mi ní sọ́dọ́kọ̀lọ́wọ́ làzim pé bídà ni ó di kò sínú súnà tí ẹ̀sọ́ sọ́dọ́kọ̀lọ́wọ́ làzim nígbà tí tìláwà tà torí ànábì Muhammad sallam nígbà tí wọ́n ti tìláwà wájú ẹ̀ ó kà sọ fún jọ pé hasbuk hasbuk hasbuk ó túbà ó túbà ó túbà ó oyè kò sọ pé sadaqallahu al-azim ààrẹ ẹ̀rí ìgbà páwọn sọ ọ́bà máa sọ pé sadaqallahu al-azim àbúrò bá ti bá ṣe máa sọ pé bídà ló sì ó di ọlọ́mọsọ àfọ̀rẹ̀ yìí wa kílẹ̀ ẹ̀sìn jọ́ ọ̀rọ̀ pé sadaqallahu al-azim ti bídà ni àà nítorí wọn wájú wájú bá ń lọ ó di wa wallahu ta'ala a'lam ó di yá bá bá ìwọ́dọ̀ bá fi sílẹ̀ ó di ìgbà. wọ́n ní lọ́jọ́ jimá bá ṣe mọ̀ pé ẹ ti àtúnṣe láti fún ọkùnrin láti ọ̀nà ìwọ̀n sílẹ̀ wọ́n ní irú àtàlátù wo ló gbà jùlọ kéèyàn ṣe fún ọjọ́ jimá. ọjọ́ ọjọ́ ojúmọ́ náà kéèyàn máa ṣẹ̀ṣẹ̀ láti bá nàbí sẹ́lẹ̀m àmọ́ àtòjọ́ ojúmọ́ láti increase irú àtàlátù ti gbà jùlọ onídàájú àtàlátù náà bèè kọ́ àtàlátù Ibrahimiyya eléyìí ni àsàlátù náà ti sílẹ̀ fún wa ọ̀rọ̀ àsàlátù mo rò pé tí ìwà ẹ̀kí ẹ̀bẹ̀ tẹ̀lé fẹ̀mí rẹ̀ ó sì ń pò púpọ̀ nítorí pé ọlọ́run gan ló sọ pé inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhal ladhina amanu sallu alayhi wa sallimu taslima ọlọ́run nǹkan méjì lọ́lọ́run pa ara sàlátù lẹ́mu as-salatu àti as-salamu as-salatu wa as-salamu. متى ينتقى الأموات عليه يا رسول الله أما السلام قد عرفناه السلام أما بعد ما أنشي تبطع بي لأني السلام عليك أيها الرسول طبعا في سيحتايا أني السلام عليك أيها النبي أبي أقولي وكيف نصلي عليك بولة ما فيها صلاة فون النبي ذاك كيف أهوائي ما توايا بولة أتلون دي صلاة لك النبي أقوم صلاة الإبراهيمية سوى يقول صلاة لك كوايا لك كما تيش ẹ̀yìn ó lè sọ fún wa àwọn àìlẹ́dì mọ́sálásí ọbẹ̀ ọmọ yàtí ní ìsìn olùmùsùlùmí ṣe ẹ̀lẹ́mì ìgbà sọ̀tọ̀ láti sọ̀rọ̀ ọmọ yàtí sọ̀rọ̀ wa sàlámù ala rasulillah aláwọ̀mọ̀ ìfitẹ́rẹ́ àbọ̀ rahmatik ó yẹ àgbẹ̀lẹ̀ fún wọlé bí a yàtọ̀ láti mú tó jáde kú máa fi sọ̀rọ̀ wa sàlámù ala rasulillah aláwọ̀mọ̀ inni as'aluka min fadlik ó di yé bó ti lọ nìyẹn ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wa ẹ lè rí pé ẹ bá wò ẹ rí pé ìbéèrè yẹn bí ẹ̀rọ àwọn ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n ní bá ti understand the question dáadáa ìdáhùn ìlú sọ̀rọ̀ fún yàn wọ́n bá ti wá ti gbàgbọ́ yìí question yìí àbí ẹ̀kọ́ ni ẹ láwọ béèrè yìí ó ní amma salamu kọ̀ọ̀kan arafinawo asalamu àti nàbà àti màá ṣe é lọ́fà sọ́dún ibrahimiya ẹ̀ lè rí sàlámù bẹ̀ sọ́dún ibrahimiya ẹ̀ lè rí sàlámù bẹ̀ torí ẹni tó béèrè béèrè pé àti bàbá àti máa ṣe àsàlámù náà ó di eyín so àlẹ́gbàtà bí kọ́mọ ní aláwọ̀mọ̀ sọ́lẹ̀ ala muhammad wa muhammad kama sọ́lẹ̀tẹ̀ ala ibrahim wa ibrahim innaka hamidu majid ala barik ala muhammad wa muhammad kama barak ala ibrahim wa ibrahim ẹni tó kù sí sàlámù bẹ̀ ó di eyín ló lè rí nìyẹn ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wa. Wa alaikum salaam bẹ̀rẹ̀. Ilé ẹ̀ ń kọrin ni. Àtàlátù náà ni. Àtàlátù náà ni. Àmọ́ kọ̀ dáa tó sàlátù náà Ibrahim yà èyí kà máa ń sẹ́lẹ̀ aláwọ̀ sẹ́lẹ̀ ala muhammadu wa ala muhammadu wa sallim ilé ìsàlá muhammed aláwọ̀ sẹ́lẹ̀ ala muhammadin wa ala muhammadu wa sallim ọ̀dọ̀ sàlá muhammed sàlá tó fa ti ní àbójú gbòtó kò sí sàlá mu bẹ́ àsàlá tó fa ti kò sí bójú gbòtó yẹn àfẹ́ àkànkọ́ ló ṣe Ismaila Idris Jos wọ́n ti debate kan ní wáyé ní Zaria wọ́n jọ ń ṣe dìbéètì yẹn wọ́n sọ pé ẹ kàn á tari mọ́sálà ti fà á ti sàlátù fàájà tó kéde ilẹ̀ kò sí sàlámù ń bẹ̀ aláwọ̀ sẹ́lẹ̀ ala muhammadu ni wàhálà muhammad kama sọ̀rọ̀ ìkà ala ibrahim aláwọ̀ sẹ́lẹ̀ ala muhammadu wàhálà muhammad wàsálẹ̀ ọ̀ṣọ́t àmọ́ kúlù sàlátù fà á lọ. tọ́lá ni bẹ́ẹ̀ sàlátù ibrahim àti yín náà kò sí sàlámù ń bẹ̀. ó ní ẹ̀ ọ́n ṣe ti wá ní tàlẹ́bì tiwa títí jáde ti oríyìn oríyìn ìgbà yẹn tó se ṣe ìzára wọ́n ń ṣe bẹ́ẹ̀ lórí ìmọ̀lẹ̀ tẹ́ bá gbọ́dọ̀ bẹ́ẹ̀ fi yẹn ọgbà wọ́n mú ma wà mú ma wà kó lè fẹ́jà kó lè fẹ́jà eré lọ́rọ̀ àwọn oríire ọ̀dà yóò bá yàrá àwọn ọ̀rẹ́ yìí kí wọ́n á dọ́rí ẹni lórí ìzára kó ní kò sí sáà ẹgbẹ́ ní kọ́kọ́ tá a la mu yọba yàrá yà wọ́n kí lóò bá débi ọ̀rọ̀ yàrá yà dákùtù tó lọ́ọ̀bà èyí ò níjà àwọn òdi yàrá ìké ewu kọ̀ọ̀kọ́lọ́ nǹkan lọ sẹ́bi ilé òkè wẹ́yìn ló lè kó lè ohun mọ́tò tó lò mọ́tò abúlé lẹ́yìn àti lójú ẹ̀yìn ọlọ́run sẹ́bi ilé ọlọ́run mọ́tò wà lẹ́yìn ìké náà. Hmm. ẹ̀yìn akin kọ̀ọ́ kí n ṣe àgbàwọ̀ tó gbé yẹn fi ṣe ara báwo ọ̀rọ̀ èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sábúrú kò sábúrú mbẹ kò sábúrú mbẹ kò sí náà ayọ̀ àyẹ̀mú nkà mi ọmọ tó yẹ ní màmá ó lè di sọ́ọ̀bù fún túbà yẹn ó di yé. tó bá sọ pé òfin tó bá sọ pé tó bá ti action ó ní tó bá sọ pé kó dákẹ́ kẹ́ dákẹ́ eléyìí ó di yé náà wọlọmọyún ọdún ìgbóse gbóse lọ ní always everybody sọ̀rọ̀ ní káàmà gbé kalẹ̀ náà O fi dédé gan-an gan-an àárá ọ̀ àìgbọ́yé ni torí ó lè ṣe ra léṣe ó lè ṣe ra ṣubú àwọn ti sọ ọ̀pọ̀ kótópà kan ti lọ lọ́wọ́ ìgbàgbọ́n onígbàdùn kan ti tó ń ṣe lọ ọ́ díẹ̀ wà wallahu ta'ala alam wa alaikum salaam billah. mistake yẹn máa ń wà láàrin táwọn èèyàn fẹ́ lòdì fẹ́ fi síbi yìí sí so ṣé ẹ̀ ń mọ̀ látẹ̀yìn báyìí wọ́n ní ìgbà kí ẹ̀ la. àárín àwọn èèyàn. so ṣé bá wọn ojú sáàrin àwọn tó ń lo owó tó ní mọ́tà sí àwọn haúsá ẹ̀mẹ́ àti àwọn sálọ ní àgbẹ̀kẹ̀lẹ̀ àwọn bá tún tún mọ́ tó àwọn jẹ̀mọ́ rẹ̀ wọn láàrin àti tún mọ́ tó àwọn bá ẹ bá tún gbọ́ àwọn ìṣẹ̀lẹ̀ ní ẹ close ẹgbẹ́ ní owó mọ̀ ní sọ pé kí ní kò ní sí kéèkì yẹn táwọn ló ti ẹ̀ka ṣé àwọn náà ní wọ́n ti bẹ́ẹ̀ sí sọ́yẹ́ kí ìwé máa dún ní ìlú àdìká dáyìn. bẹ́ẹ̀ni ọjà pọ̀ tó bá rí bàtí bá wọn táwọn táwọn ẹgbẹ́ kéré táwọn àgbẹ́kàwé yẹn mo kí òun mọ́kọ́lí ní mọ́kọ́lí ní Benue State <laughs> nígbà tí ìmọ̀ wọlé báyìí tàbí fún sáfù tọ́wọ́ tàràtù mọ́kànlẹ́ tí wọ́n di ẹyẹ ọ̀tọ̀ mímú ni àyàmíjàgbé ha ah, kí lọ sẹ́rẹ̀ àti wọ́n ní mo fọ́ọ̀mù h mo fọ́ọ̀mù mo fọ́ọ̀mù ẹsẹ̀ mi báyìí wọ́n kà tẹ ẹsẹ̀ mi fúnra wọn látẹ̀yìn àmọ́ gba àwọn kan ju ẹsẹ̀ mi mú àyàmíjà kí ló tún sọ̀rọ̀ ní eléyìí ti lè jù èmi ìdílé yìí tẹ́sẹ̀ bá di kẹsẹ̀ ó ní alkadamu alkadamu bil kadamu kẹsẹ̀ bá di kẹsẹ̀ ó ti tó nígbà kó ní kó kọ́ kàrá tó kìbí rẹ̀ ó yẹ bẹ́ẹ̀ nyẹ̀lú mi là ó di wà ìdá ọmọdé àlẹ́ kò fi fi bí mi ní àbẹ̀ kò sí ní alẹ́ rẹ̀ ó di yé wallahu ta'ala alam wa alaikum salam tala saboda duka ya tafi so kuma da riba yin ba su ke da ran kafin ko kuma su yi da ko sauran nufa da ya kasu ko ko ba ko ba ba mu alayi ko da ke da yi bi ka su ma alayi ma in ne da mu fara yi da ta ne da ni ah ta yi mbe eh ko nka bí ẹ kò èèyàn kú wọ́n sọ pé ní ibi ni ìròyìn wà ti kú rọ́mà pé ẹni ibi ni wọ́n yàtọ̀ ẹni ibi lọ ṣé kò sábúrú ń bẹ̀ ọdún yìí kiri bí wọ́n ṣe rẹ̀ ń ṣẹlẹ̀ ni wọ́n sọ ọdún yìí nà tábẹ́ni ẹni rí lọ ọdún yìí yìí